kó wọlé mo notice pé o ní beats lórí that means bóyá ó tì mí lọ́nà good pẹ̀lú lẹ̀ mi ò dẹ̀ tún ṣe ọmọọba i'm not a princess roller fún roller fún roll bóyá lace wig brazilian hair um, indian hair àti any kind of lace wig. ankara wig nǹkan dem gbé ìgbòkè ìgbìyànjú ibùn àpòṣe wig. This is a total misuse of your undeserved freedom. As a matter of fact, some of you don't deserve to be among a business institution. They Delo similar yewa. Ah, a total misconception and misuse of your malignation in the wrong direction. As a matter of fact, your senses are totally marinated. Ọpọlọ yín ti yòrò. The eyes we God give you, these two ugly eyes Where is this so, They know they work. So, my one advice eh, kí o mú ojú yẹn pluck am comot for socket eh, make you wash your throway am because you e know they work. O ní Onsiwi, you this, you this botanical papaya. You know orangutan. You know, do you know what orangutan is? Ọ̀bọ, ọ̀bọ, ọ̀bọ, ọ̀bọ ni ọ̀bọ. I know, I know, bros. Hey, come here, come here. Come. Hey, hey, hey. Hey. I think just as I see you, I go feel blend you. But you didn't do you. my Mama dey my Mama dey smell. Oh, Nishi, my, my mouth is small. Open your mouth. Open your mouth, may I spit inside? Open this. the person who stand before you don't ń sorrow. sọ̀rọ̀ òun náà ń fresh bone You know, yìí next week the matriculation To bá jẹ́ wọn máa pè matriculants you understand? tó bá fẹ́ pẹ́ nínú ọgbà yìí tí o bá fẹ́ ká sọ ẹ́ di lubricant tó you tán yí ní unipetrol sọ̀rọ̀ mi yẹ try láti dá àyàn mọ̀ sọ̀rọ̀ mi yẹ watch out for the logo. <laughs> God go punish you. They give sham apa. Na because of the law I get for you, make me slap her now. No verse. The sans eh? Other na matter. That no be matter. Abeg ma wey you consider for here. Gbogbo àwọn gẹ̀ẹ́sì wọn beautiful. Ẹni tó bá ní wọn beautiful kó wọn bó ṣe ń ṣe wọn. Kò easy. Eh? Wọ́n á pa epo láàárọ̀. Wọ́n á ro ṣáálì lọ́sàn-án. How to keep to beauty. Call me Larry. Orúkọ tèmi ni Jùlíjùlí Alóyinlóhùn Olúwa jíjáde sun àgà mi. kàǹkì o. kàǹgùn alárì kàǹkì o. ẹ̀rù ẹyin ń dàbí ẹyin ẹ̀ka o tó wúrọ̀ kùkùkù lọ́jọ́ déyìn jóná bẹ́nìyàn dorí ẹja akéyín sọ́wọ́ gbogbo àwọn ọmọ mọ́là ti ń bẹ níjọ̀ra igbe gòrògòrò ni gbogbo wọn ń kí á mọ́ sáwọn ti lọ pé fọyín fọyín àríkà fọyín fọyín kí á pè ní oṣù pẹ̀lú. ẹ audience audience kí ló ṣe iná ẹ lè pàtẹ́wọ́ fún wèrè ẹ dúró ewu ló ṣẹlẹ̀ sí iná. èyí tó jóná ni èyí tó jóná ń jọra ń jó ni. Ah! kálí alice equal the people kálí i dey still live and direct na you are dead i dey still live and direct two of una we dey feel una badly for B-side. us us. hey eh, bro say you see that your song eh, eh hey, eh, damo se hey damo you dey feel am bad and you eh baba agbalagba you see that alanta alanta alanta pọlẹta alanta alanta. àwọn òtítà tó kó wá balẹ̀ jẹ́. ọlọ́pàá wo ni ìlànà. Lẹ́yìn ìwọ́nà bẹ́ẹ̀. Ṣé bàbá ò sí? Lẹ́yìn ìwọ́nà bẹ́ẹ̀. Kẹsẹ̀ kẹsẹ̀. Èrò ni o. Kẹsẹ̀ kẹsẹ̀. Èrò ni o. Kò sáà sanwó-gé Benin. Eh? Na im be the only chick only chick for this last last guineas.